والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín Taalim TV mo kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa alaalẹ́ èyí tí í ṣe ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kókó wa yọ. ní alẹ́ tòní àwọn ìbéèrè ti wà nílẹ̀ tí a fẹ́ fọ èsì rẹ̀ insha allah. alẹ́ òní. ní alẹ́ ahad alẹ́ ahad alẹ́ aládì déètì sì ni ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún fourteen forty two ọjọ́ kẹsàn-án oṣù lólikọ́ ádà oṣù kọkànlá ọdún fourteen forty two. ìbéèrè àkọ́kọ́ ní ti alẹ́ tòní ó wá láti ọ̀dọ̀ ẹnìkan. ìbéèrè náà lọ báyìí pé kí ni. àmọ̀ràn tí a fẹ́ fún ọkọ àti ẹbí ìyàwó kejì lórí mọ́sílá lórí yánpọnyánrin tó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àkọ́kọ́. kí ni muskila náà gẹ́gẹ́ bí oníbèèrè ṣe béèrè tàbí gẹ́gẹ́ bí ẹni tó ń béèrè fún àmọ̀ràn àmọ̀ràn ẹ̀sìn gẹ́gẹ́ bó ṣe sọ nínú ìbéèrè rẹ̀ ṣe é mọ̀ pé mo ti sọ fún wa wípé àní jẹ́ kẹ́ ẹ máa àní jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ohùn oníbèérè àyàfi tó níbèérè bá sọ pé ẹ jẹ́ kí ayé gbọ́ ohùn mi. a fẹ́ máa ṣe ọ̀rọ̀ náà ní bíbú àṣírí fúnra wa. ẹni tọrọ bá jẹ mọ́ kó pé kì í ṣe òun nìkan ló jẹ ọ ó jẹ mọ́ ẹlòmíì. ẹni tó ń béèrè fún àmọ̀ràn ọ sọ pé arákùnrin kan wà. ó ti ní ìyàwó àkọ́kọ́ ó sì ti bí ọmọ bíi mẹ́rin sí márùn-ún àmọ́ ìyàwó àkọ́kọ́ yìí ó jẹ́ ìyàwó burúkú ó jẹ́ ìyàwó burúkú ní abalẹ̀ ẹ̀sìn. kò gbádùn. pé kéèyàn mójútó ẹ̀sìn kó máa fún Allahu bó ti yẹ kó ṣe máa fún un kírun wákàtí márààrún ẹ̀ kó máa pé ká sì máa gbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ àkìídà lẹ́nu rẹ̀ kò sí fún un. ẹlẹ́hà ni. ní abala ẹ̀sìn arábìnrin yìí kò gbádùn ní abala ìwà kò tún dáa ìwà rẹ̀ ò dáa sí ọkọ kì í dáná oúnjẹ lásìkò kì í bá ọkọ fọ aṣọ rẹ̀ ìwà rẹ̀ kò tún dáa sí àwọn ìyá ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ oníkálukú wọn wọ́n ti wí wí wí ó ti sú wọn wọ́n ti sọ sọ sọ ó ti sú wọn. láàrin ìgbà tí arábìnrin yìí tí wọ́n ń pè sákìyèsí tí ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjà ni wọ́n ti parí láàrin ọkọ àti ìyàwó rẹ̀ àmọ́ tó jẹ́ pé wọn kì í gba kọ́ńbó wọn kì í gba kọ́ńbó lọ́wọ́ imú ẹnìkan kì í gba kọ́ńbó lọ́wọ́ imú òun ni ìwà burúkú ti ń bẹ ní ọwọ́ arábìnrin kò sẹ́ni tó jọ lójú ọkọ rẹ̀ ò jọ lójú ìyá ọkọ ò jọ lójú bàbá ọkọ ò jọ lójú mọ̀lẹ́bí ọkọ lápapọ̀ wọn ò nítumọ̀ sí ṣùgbọ́n wọ́n ti bí ọmọ bíi márùn-ún fúnra wọn. ìwọ obìnrin yìí ó ń peléke sí i lójoojúmọ́ kàkà kó sàn lára rẹ̀ ó ń gbópọn sí kàkà kí ewé àgbọn rẹ̀ ó dẹ̀ ó ń le sí i. òun àti iye ọkọ rẹ̀ wọ́n á jọ máa fa àwọn wàhálà pẹ́pẹ́pẹ́ pẹ́pẹ́pẹ́ bí kó láálí ìyá ọkọ rẹ̀ kí ìyá ọkọ ẹ̀ náà láálí ẹ̀ tẹ̀mọ̀ obìnrin náà níyá ọkọ kí wọ́n jọ búra wọn kí wọ́n jọ sọ̀rọ̀ síra wọn gbogbo àwọn nǹkan yẹn ó ń lọ tó ga sí pé tọkọ bá gbọ́ ọkọ ó báyàwó ẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn kan tún dìde wọn á tún bá wọn parí ìjà bí wọ́n ṣe ń lo ìgbésí ayé wọn lọ nìyí. nígbà tó wá yá ṣe é mọ̀ pé ẹni tí ń bú ìyá ọkọ rẹ̀ ìyá tó bí ọkọ ẹ̀ gangan tó ń bú ìyá ọkọ tó ń sọ̀rọ̀ sí ìyá ọkọ. tó ń láálì ìyá ọkọ ńgbà tó bá yá yọ náwó gan ìyá ọkọ rẹ̀ arábìnrin ṣe bẹ́ẹ̀ ọwọ́ ìyá ọkọ ẹ̀ máa ń jọkàn ọ̀rọ̀ ṣe bí ọrọ láàrin òun àti ìyá ọkọ ọ ọ̀nà maa ìyá ọkọ ẹ̀ lọ́rùn ó fún aṣọ ọmọ lọ́rùn tuurutu òní ni màá jẹ́wọ́ ara mi fún yín ó gbo ìyá jìgìjìgì ìyá ní o o ó tún ti o bí ṣe máa dé wọ́n ránṣẹ́ ké sí ọkọ níbi iṣẹ́ ọkọ ń sáré bọ̀ jànàjànà pé ha ìwọ obìnrin yìí ò lọ́rọ̀ gbọ́. gbogbo bó ṣe máa ń búya àwọn tó máa ń bọ̀ ọ́ wí òfin mọ lórí èébú òfin mọ lórí èpè èé ti ṣe kí nìyá mi ṣe fún ọ gan-an. arákùnrin yìí dé ó bá èrò pitì mu níwájú ìta rẹ̀ bí ẹni pé. àwọn area boys ni wọ́n ń jà. ọkọ yìí ọ bá ìyá rẹ̀ lórí ẹkún ibi táwọn èèyàn ti ń rẹ̀ pé ìyá ẹ má sunkún mọ́ ìyá ọmọ lẹ̀ ń jẹ ìyá ọmọ lẹ̀ ń jẹ ẹ má sunkún mọ́ ìyá èyí tẹ́ ẹ sùn náà ti tó. ọkọ wulẹ̀ ó wòkè. ó ní ha ìwọ arábìnrin ó ṣe yìí àṣemọ rẹ rèé o àṣemọ rẹ nìyí ó kú ònú lé mi ni o níjà bá di ìjà ọkọ àti ìyàwó rẹ̀ ọlọ́mọ márùnún. àwọn èèyàn wọ́n dìde sí i gẹ́gẹ́ bí ṣe wọn pé àá níbo ló fẹ́ lọ ẹni tó ti bí ọmọ márùn fún ọ níbo ló fẹ́ lọ ta ni ó máa bá ọ tọ́jú àwọn ọmọ rẹ ọkọ ní alátiṣe ní màtiṣe ara rẹ lílọ ní ọlọ ohun tó mu tó fi lè síwọ́lù àwọn lílọ ní ọlọ wọ́n bẹ ọkọ títí ọkọ ò gbà wọ́n bẹ ọkọ títí ọkọ ò gbà àwọn àgbààgbà dìde ọkọ ní kò sí ní tó jọ ọ́ ó ṣíwọ́ lu ìyá àwọn ó fa aṣọ mọ́yà àwọn lọ́rùn òun òun àti ẹ̀ àwọn ti parí òwú ọmọ. Okay? arábìnrin ní ẹ eh, òun gbà pé òun ò lọ òun gbà pé òun ò lọ níjókòó náà níjókòó yẹn náà ó sì sí nìkọ́ọ̀bù ẹ̀ ó bọ́jẹ́ lìbáàbù ẹ̀ ó ní gba nìkọ́ọ̀bù ẹ̀ gba dìlìbáàbù rẹ̀ òun ò gbé wá bẹ̀ láti ilé àwọn ilé rẹ̀ ló ti dẹlẹ́hà. nígbà tó sì ti sọ pé lílọ lòun ó lọ bá a láìsí arábìnrin ìbá kù nílé ọkọ ò lọ́ba lọ. Ọ wá rìn jìnnàjìnnà sí tòsí ilé ọkọ rẹ̀ ó rìn jìnnàjìnnà sí tòsí ilé àwọn òbí rẹ̀ ó sà ń sẹ̀mí ẹ̀ ó ń sẹ̀mí. láàrin ìgbà yẹn lọ́kọ bá tún wò pé ó yẹ kóun fẹ́yàwó míì ó yẹ kí òun fẹ́ ìyàwó míì pàápàá jùlọ àwọn ọmọ márùn tí àkọ́kọ́ ti bí fún òun wọn ò tí ì lè dá múgútó ara wọn. èyí tó dàgbà nínú wọn kò lè mójútó àwọn àbúrò rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún jẹ mọ́ obìnrin tí ó lè mójútó àwọn ọmọ yìí tí ó sì lè jẹ́ aya fún òun. arákùnrin yìí ó fi ọ̀rọ̀ ẹ̀ sínú àdúrà pé kí Allah kó taari obìnrin àlùbáríkà sí òun. ọbẹ̀ aláwọ̀ títí ńgbà tó yá aláwọ̀ gbé pàdé arábìnrin kan arábìnrin náà gbà pé òun ò fẹ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn tí ọkùnrin yìí wà. arábìnrin wa ní ó délé àwọn ó délé àwọn. arákùnrin ní kò burú ṣebí nínú ìlànà ìsìláàmù náà ni pé a lè fẹ́ ọmọ lẹ́yìn aláṣẹ rẹ̀ nígbà tí ọkọ dé ilé àwọn ọmọbìnrin yìí àwọn ẹbí obìnrin titun yìí wọ́n wá ń bí léèrè pé à bá a ṣe ń wojú yín yìí kò lè jẹ́ pé ìyàwó àkọ́kọ́ ni ẹ̀fẹ́fẹ́ yìí ó ní bẹ́ẹ̀ ni ìyàwó yín àkọ́kọ́ ńkọ́ ó dàbí ẹni pé àwọn ní mùṣkílà àwọn ní mùṣkílà níbo ló wá wà wọ́n ní à ó ti lọ ó ti lọ pé ohun tó ṣe lágbára gan ni ọmọ mélòó ló ti wá bí wọn ló ti bímọ márùn o àwọn ẹbí ìyàwó obìnrin tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ wọ́n wá wòra wọn lójú wọn ní ọ̀gbọ́ arákùnrin sórí mọ́ṣíkílà yòówù kó wà láàrin yín irú wàhálà yòówù kó wà láàrin yín tó o bá ní ọmọ àwọn fẹ́ dá àkọ́kọ́ padà sílé dá àkọ́kọ́ padà sí ilé. Si wọ́n ní nítorí pé ìjíǹjì tọ́mọ àwọn jí kò gbọ́dọ̀ já sí wípé yọ lọ́mọ mọ́gbó odidi ọmọ márùn-ún odidi ọmọ márùn-ún tíyà wọn sì ń bẹ láyé kọlọmọ mugutọmọ rẹ ni ẹ̀mí ọmọ àwọn ò lè gbé kọmọ muguto ọmọ márùn tọlọmọ ń bẹ láyé. agbára rẹ̀ ò gbé ìsìn ni ó di pé wíwẹ̀ fọ́mọ yóò máa dẹjọ́ mímúra fọ́mọ yóò máa dìjà títọ́jú ọmọ yóò máa dógun ìyàwó rẹ àkọ́kọ́ o gbọ́dọ̀ dá padà sílé ni tó o bá fẹ́ tẹ ọmọ àwọn ìrònú sórí àgbàkodo arákùnrin ìfẹ́fẹ́ arákùnrin yìí ó obìnrin tó ṣẹ̀ṣẹ̀ rí yìí májẹ̀mú tí àwọn ẹbí rẹ̀ gbélé lọ́wọ́ ọwọ́ sí lórúnkún ọwọ́ sí lórúnkún èyí ìyàwó rẹ̀ yẹ òun ti jágboro ó ti ń bá ó ti ń sayé lọ ń tiẹ̀ ó ti lọ sílùú míì ó ti ń dayé lọ. ọkùnrin yóò fẹ́ fi obìnrin tó ṣẹ̀ṣẹ̀ rí kò fẹ́ fi lẹ̀. òun náà bá lọlé ọlọ fún àwọn ẹbí ẹ̀ lábọ̀ ohun tí mo bá bọ̀ rèé o wọ́n kọ hà bó o láṣẹ wá ṣe wọ́n ní kò sí ṣíṣe kò sáìsè ohun tó wà ń bẹ̀ ni pé ẹ á lọ sílé àwọn first wife kàṣẹ kọ́kọ́ lọ wádìí ẹ̀ nà só ti lọ́kọ míì àbí kò tíì lọ́kọ míì. nígbà wọn délé wọn wọn ní kò tí ì lọ́kọ míì ìyẹn ní wọn ní tọ́ àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé padà sọ́dọ̀ ọkọ rẹ̀ ni o kó tiẹ̀ máa múgú tó àwọn ọmọ rẹ̀ nani bọ́bá gẹ́ pé yẹn bá ní àáránṣẹ́ ohun tó bá wí ẹ̀ máa gbọ́ wọn lọ. nígbà tí wọ́n rí Jagunlabi wọ́n lọ sọ pé sórí ẹ ti wá pé báyìí sára ẹ ti balẹ̀ ṣé yàrá ò sunkún mọ́ torí àwọn gbọ́dọ̀ padà wọnú ilé kí yàrá ẹ tó máa ṣe wèrè bíi tíjọ́ níyì o ìyá kékeré ló jẹun o ìyá ńlá ń bọ̀ o jẹ́jẹ́ òun ló ń jókòó òun o <laughs> jẹ́jẹ́ òun ló ń jókòó òun o òun ti wà níbi tóun ti ń jayé tóun ti ń gbádùn sẹ́nìkan kò ní òun lára ẹ tún wá pe òun lórí fóònù pé kóun wá jókòó tọ ọmọ ọmọ tóun ti gbé jù lẹ̀ láti bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn tóun bá padà wọnú ilé yẹn kí ìyá rẹ kó lọ take time ìyá ọkọ nu o.

nílé àwọn second wife májẹ̀mú tí wọ́n fún ọkùnrin yẹn ni pé kí first wife kó padà tó bá ní ọmọ àwọn fẹ́ kó padà tó bá ní ọmọ àwọn fẹ́ torí pé ọmọ àwọn kò lè mójútó ọmọ márùn-ún kẹ́ni tó bí ọmọ náà kó wá máa ṣe fàájì káàkiri ayé. kó máa ṣe fàájì káàkiri ayé arábìnrin padà. ó padà sílé ọkọ rẹ nígbà tó padà àwọn ẹbí ìyàwó tuntun wọn ni now you are now talking awa mú ọjọ́ yiji awa fa ọmọ wa á fà lé ọ lọ́wọ́ a ó fà lé ọ lọ́wọ́ ok wọ́n wá so yìgì ọmọ wọn náà. ìbéèrè wa ni pé ṣé ìpadàbọ̀ àbíjà ṣé yóò sì rọgbọ báyìí o ṣé yóò sì rọgbọ torí pé first wife tó sọ ìyá ọkọ ẹ̀ di àpò ẹ̀ṣẹ̀ tó sọ ìyá ọkọ ẹ̀ di ẹni èébú ẹni àbùkù ẹni tí ó mọ̀ lójú ẹni tí ó sọ̀rọ̀ sí ẹni tí ó mọ̀ fún aṣọ mọ́ tí ìyá ọkọ ẹ̀ bá wà nípò bẹ́ẹ̀ kí ni garanti tí àwọn ẹbí second wife ní pé kò ní jẹ́ kí inú ilé ó gbóná mọ́ ọmọ àwọn. èyí ni oníbèèrè ló tẹ̀ sí wa pé ká dákun o kí ni kóun ó ṣe báyìí o gẹ́gẹ́ bí ìyàwó kejì ti wọlé òun náà ti wà ní ọkọ náà o òun náà ti wà ní ọkọ pé àmọ̀ràn wo ni ká fún òun àmọ̀ràn wo ni kí á fún òun. wà á tẹ́tí gbọ́ àmọ̀ràn Allah ó wa ẹ rí i pé nínú ọ̀rọ̀ tá a sọ lánàá tàbí jẹta ó jẹ mọ́ kí la máa rí lára ọkùnrin kan tó fẹ́ fẹ́ ìyàwó kejì. lọ́pọ̀ ọgbà àwọn ọkùnrin ẹ rí i pé mo sọ wípé abẹ́ ọwọ́ ọpọlọ àti ẹbí. well ẹ ti fẹ́ra yín ẹ ti fẹ́ra yín ná aláwọ̀ fi báríkà sí ọ̀nà àbáyọ ló kù báyìí ọ̀nà àbáyọ òun ló kù. alákọ̀ọ́kọ́ náà ni pé kí ọkọ yìí kó gbìyànjú láti jẹ́ kí ọpọlọ òun kó pé dáadáa torí pé o ti mọ irú ìyàn tí first wife rẹ jẹ́ pé ẹnìkan tó le ni ó sì jẹ́ ẹni tí ò gbádùn ó lè kò gbádùn ó lè kò gbádùn. níwọ̀n àgbà tí o ti lè come out fún àwọn ẹbí second wife wípé à obìnrin tẹ́ ẹ ní kó padà yìí kò gbádùn lẹ́sìn kò gbádùn níwà kò gbádùn níwọ̀n àgbà tó o ti lè come out fún wọn torí pé o fi wọ́n sínú òkùnkùn ó yẹ kó o sọ dìgírì aburú tí ń bẹ ní ọwọ́ first wife rẹ kí wọ́n wá yiri assignment tí ń bẹ ńlẹ̀ fọmọ wọn lórí ọmọ márùn fasos aburú tí ń bẹ lọ́wọ́ obìnrin yìí tó bá padà wọnú ilé. nítorí pé tí aburú méjì bá pàdé ara wọn ọ̀kan ó fúyẹ́ o tírin bá kan rin ọ̀kan ó o ọ̀kan máa tẹ̀. ọkùnrin yìí ìwọ ni a ní bá sọ̀rọ̀ ìwọ tó o jí ọkọ ọmọ bíi first wife rẹ. bó ṣe máa ń ṣe ìyá rẹ mọ̀jẹ̀ ó ṣe second wife bẹ́ẹ̀ o mọ̀jẹ̀ kó ṣe second wife bẹ́ẹ̀ mọ́fà yí ẹ lẹ́ẹ̀ mọ́ fi ààyè rẹ̀ sílẹ̀ pàápàá obìnrin tí ojú òtí. tó lè máa yanu búya ọkọ rẹ̀ tó lè máa síwọ́lu ìyá ọkọ rẹ̀ tọba bá he ìyàwó rẹ̀ ńkọ́ tó bá he ìyàwó rẹ̀ ǹjẹ́ ẹ mọ àrà tí ó fi dá ṣé ẹ mọ àrà tí yóò fi dá. ẹ̀yin ẹbí second wife ó yẹ kẹ́ ẹ lè ṣèwádìí ẹ̀yin ẹbí second wife ó yẹ kí ẹ lè ṣèwádìí pé kí gan ni ìyàwó yìí ṣe dípò bí ẹ ṣe gbé májẹ̀mú kalẹ̀ pé tí first wife ò bá padà ẹ lè yọ̀ǹda ọmọ tìyín tí ẹ mọ tó ṣe ni àbí kò yẹ yín ni wípé àníkà. ó wà atọ́lák òun náà sì wà àníkáhù wà nínú ẹ̀sìn àtọ́láàkù náà wà nínú ẹ̀sìn nígbà tẹ́ wá ń sọ pé ọmọ yín